سورة الأعلى بسم الله الرحمن الرحيم ní الله ọlọ́run أي ayé سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى ṣe àfọ̀mọ́ orúkọ olúwa rẹ tí ó ga jùlọ ẹni tí ó dá ẹ̀dá tí ó ṣe é dọ́gbandọ́gba àti pé ó pé bùbù ẹ̀dá ó sì fi mọ̀nà àti pé òun ni ẹni tí ó yọ koríko tútù jáde ó sì sọ koríko náà di gbígbẹ tí ó dúdú. سنقرئك فلا تنسى إلا ما شاء الله إن إنه يعلم الجهر وما يخفى àwa yóò kéré e fún ọ tí rẹ kò fi ní gbàgbé àyàfi ohun tí ọlọ́run bá bá fẹ́ dájúdájú òun ni ó ohun tí ó hàn gbangba àti ohun tí ó pamọ́. ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى. a ó sì ṣe ní ìrọ̀rùn fún ọ ọ̀nà tí ó rọrùn àwọn iṣẹ́ rere nítorí náà kí o máa ṣe ìsínilétí nígbà tí ìsínilétí náà bá wúlò. سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ẹni tí ó ń páyà ọlọ́run yóò máa tẹ́tí sí i bẹ́ẹ̀ sì ni olórí burúkú yóò máa tàkété sí i ẹni tí yóò wọ iná tí ó tóbi. ثم لا يموت فيها ولا يحيى lẹ́yìn náà kò ní kú nínú rẹ̀ bẹ́ẹ̀ sì ni kò ní jẹ́ abẹ̀mí. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى dájúdájú ẹni tí ó bá ṣe mímọ́ ti jèrè tí ó sì ń rántí orúkọ olúwa ọba rẹ̀ tí ó sì ń kírun. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى ṣùgbọ́n ayé ni ẹ wà mọ́yà. bẹ́ẹ̀ sì ni ọ̀run ló dára jùlọ yóò sì máa bẹ títí. inna hadha la fi suhufi al-ula suhufi ibrahim wa musa. dájúdájú èyí ń bẹ nínú àwọn tírà ti àkọ́kọ́ tírà ibrahim àti ti musa.